Hello everyone, welcome to Tony Talks. Hey, thank you so much for watching till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. 25 years thereabout. Google all these things. Google all these things tí mò ń It has been like that ye ba ye. Me omo nobody Omo a ọmọ atẹrọ fọdìde ó máa ń fèsì ìdojúkọ nílá. it has been like that for donkey years ẹ má bínú nǹkan tẹ́mi ò ṣe láìkí wíìgì lélẹ̀ má kó sí mi lẹ́nu o irú wàhálà wo lélẹ̀ báyìí ẹ wá bá mi yọ kínní o ó dáa kí ló ṣẹlẹ̀ báyìí ní ètí kiri tó ẹni bá ti lọ skáfù mi ló mórí i'm good to go. <sighs> you don't understand ask our daddy um, Pastor, uh, eh, Baba wa Ebenezer Obe. Look at Baba uh, eh, Alaji Obesere. Look at Alaji Obesere. He had terrible issues with is a lot of them. This thing has been going on. Látàláyé báyé. But do you know what makes me to hold back in this case? ṣe rí gbogbo wa níṣòwò oògùn tẹ́já bá sọ lódò àmọye tó tó let me be sincere with you for those of you that want um, my top I've told you several times top yìí ti wà lọ́rùn mi láti ọwọ́ láti iye ọdún yìí if you want to sew something like this you can use this this was the material I wore yesterday you can use something like this to achieve this you can sew something like this yes and I have this fabric I have this fabric. So if you love what I'm wearing, you can actually use something like this to sew this. And this is so beautiful. Very beautiful. Oh, sorry, I didn't I didn't I didn't stage a show yesterday. It was day for yesterday. This was the material I wore day for yesterday. Emma má bínú sí mi. Ozu, era de, era de, era ko easy. Ozu. Ó ti atete koshi. Thank you. Okay, ẹ jẹ́ be a show aṣọ ìṣèjìká ẹ eh, mọ́mì kan rí aṣọ wa aṣọ patí ẹ má gbàgbé ẹ eh, abẹ́ẹ̀rí ọlọ́run ló mà ní pé wọ́n fún wa lóyè ń bò míì ta fi súndè tiwa tó wáyé pé mi ò súndè ti patí wa àmọ́ nílè ṣe patí mọ́ tó bá jẹ́ pé àsúndè ti patí wa a nílè ṣe patí o téèyàn bá ṣe patí gan ọlọ́run pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí inú èèyàn lè má dùn bẹ́yẹn bẹ́yẹn bẹ́yẹn okay i should pin my office line okay let me pin it okay mo dẹ̀ ti fi sínú kínní mo ń bọ̀ okay ma pin ẹ̀ ń sìn i'm gonna pin it now. Okay, I'm my and see. I'm gonna pin Sorry, sorry, guys. <laughs> Mbo. So, kíní yẹn ti wà látàláyé báyé, ó ti wà látètè kọ́ ṣe. Ṣó ti yé yín but èmi ní experience méjì mẹ́ta tí mo fẹ́ chip in lénìí nípa oro, nǹkan tó ń ṣẹlẹ̀ if you have any experience or you have any vital information there was a guy tó ń pè dark black man or something very dark black man ṣe rí bọ̀bọ̀ Eh, èmi ò mí ìtẹ̀rí mi ò rírí but so far so good thank God that um, this 2023, twenty three ó ti yẹ yín kò dàbí twenty nineteen tán ṣe irú kéèsì títí wa ṣó ti yẹ yín nǹkan tí mi so bọ̀bọ́ yẹn ń try láti sọ àwọn nǹkan what do we want we want justice how do we get justice to touch everywhere ẹ jẹ́ kí n sọ experience mi ṣe rí nígbà tí wọ́n break story òkú ọmọ yẹn kò sí ẹni tí kò fara òkú ọmọ yẹn ṣì ń torment brain àwọn èèyàn including èmi tí mo jókòó ìdọ́là but ibi tí mo ti ní problem òun làwọn bloggers tí wọ́n ṣagbátẹrù kéèsì yẹn ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan kan fún yín wọ́n ní pẹ̀lẹ́ lóbi ó lákọ̀ọ́ if truly we want justice ó ye ka pretend ka fi mú àwọn tá a lérò pé wọ́n pa ọmọ yẹn ká fi rè wọ́n mọ́ra ká dì wọ́n lọ́rùn ọwọ́ mú but ati get hold of them ó yẹ yín a ti first alarm ṣe concept tí wọ́n lò yẹn concept tí wọ́n lò yẹn wọ́n ti lo concept yẹn láti fi já ọ̀pọ̀lọpọ̀ ògo ilẹ̀ yorùbá bọ́ bọ̀ nítorí pé yorùbá jẹ́ aláburú wọn ò fura ìwọ tó bá dẹ̀ bí titi ẹ o gbọ́dọ̀ wà extremely careful àìmọye story mi tó ti jáde lórí social media tí mo ti fi omi omi ẹkún gbígbóná tí mo fi ṣe èpè fún àwọn èèyàn tó dẹ̀ máa mú wọn tọmọtọmọ wọn torí yorùbá ní lọ́ra láti gbọ́rọ̀ ẹ yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì yorùbá ní yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì ẹni tó bá ní pé ikú Mohbad ò dùn òun á jẹ́ pé òun náà fẹ́ ṣorí burúkú tọmọtọmọ ẹ̀ ṣùgbọ́n àwọn tó lọ ṣe agbátẹrù kinní yẹn ó fún mi ní second thought lórí kéèsì yẹn ẹ jẹ́ kí n gbé kéèsì mi wá kí n fi ṣe àkíyèsí fún yín ṣe rí àwọn pípù yẹn ó ní bọ́n operate wọ́n máa ń pè wọ́n ní eléni ní ẹ̀dá yorùbá ò fura dó wọ́n ti bà nǹkan jẹ́ o because oku Mohbad ti tú àṣírí nàìjíríà gan ṣẹwárí òkú Mohbad ó máa dípà ju nǹkan tẹ́ lérò lọ very soon àyàfi àyàfi yẹn màá sọ létà ẹ rán mi létí pé alájà kí ni mí ni àyàfi the only solution màá sọ but kì í ṣe sìn òkú Mohbad ó ti fẹ ìdí Nàìjíríà síta gan tó bá jẹ́ wípé àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n mọ̀ pé kú ọmọ yẹn máa ṣe àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn is better kó gbàdúrà kí irú ọmọ yẹn má kú lójú ayé spirit ọmọ yẹn ò wà aggressive but lẹ́yìn tọmọ yẹn kú tán spirit yẹn wà extremely aggressive and his spirit is not after àwọn tó pa òun nìkan the spirit is after so many things nílẹ̀ Yorùbá tó bá jẹ́ pé ọmọ yẹn ò kú ó ṣeéṣe kọ́mọ yẹn kó padà di ipò tó wà sensitive fún nínú society but ọmọ yẹn ti ṣe àwọn àṣìṣe kan tí èèyàn ò gbọ́dọ̀ ṣe ẹ sọ pé irú àwọn àṣìṣe wo tẹ́ bá lọ sórí page ẹ̀ ó lọ ṣe ìtọrẹ àánú on the third ẹ jẹ́ kí n gbé jáde fún yín wo analysis tí mo fẹ́ ṣe torí mo lọ rí ìdí ẹ̀ gan mo lọ rí ìdí ọmọ yẹn gan mo dẹ̀ ti sọ kinní yẹn fún yín bíbá yìí rí kí lorúkọ yẹn náà kí lorúkọ ọmọ yẹn náà mo ń bọ̀ ó sì níbi tá à ń lọ mo ò fẹ́ wọbẹ̀ púpọ̀ mo kàn fẹ́ sọ àwọn kankan kí n jáde ni mo ń bọ̀ ṣọ́dọ̀ ẹ̀rí ok mo ń bọ̀ mi mọ̀ ok wọ́n ti delete àwọn kankan wọ́n ti ó yẹ kí ti delete mi mo much but mo rí tó lọ ṣètọrẹ àánú ní on the twenty three níbì kan ó wá kú ní on the thirteen ó lọ ṣètọrẹ àánú ni Kòròdú something like that ó wá kú ní on the thirteen ó lọ ṣètọrẹ àánú yẹn ni on the on the twenty three or on the kò ṣàpòṣù kan ṣá tó lọ ṣètọrẹ àánú yẹn ló wá kú ṣó ti yé yín kan mi sọ tẹ́ bá wo whiskey. on the twelfth God bless you tẹ́ bá wo Wizkid ìwà tí Wizkid ní lo jẹ́ kí Wizkid survive tó bá jẹ́ pé Wizkid ò ní ìwà yẹn kò ní survive. My giving spirit has been a threat to my life Lati tán ti bí mi And that was my mother' greatest fear in life. My giving, my giving spirit has been a threat to my life. And that was my mother's greatest fear. Toba ti bi omo, toba ti jẹ́ ológo, tó bá ti jẹ́ olókìkí, Ogodo gbọ́dọ̀ pata pátápátá. Now, Bobo black that guy yẹn ó ń sọ àwọn kankan láìṣe ọlọ́pàá ọmọ take note àwọn kankan now ẹ jẹ́ kí n kúrò ń bẹ̀ yẹn ni mo wá fún kò tí ì tásìkò ọ̀rọ̀ ẹ má jẹ́ kí n lọ síbẹ̀ experience tèmi ní lele. àwọn tó pa ọmọ yẹn ò jìnà àwọn tó pa ọmọ yẹn wọn ò jìnà ẹ rí pé day one e lọ wo first show tí mo kọ́kọ́ ṣe nípa ọmọ yẹn mo ní wípé let's look beyond these two people ta target let's look beyond ẹ jẹ́ ká sọ pé gbogbo ẹ̀dá tó bá lọ́wọ́ sínú ikú ọmọ yìí because one ìyá àti bàbá ò sí mọ́ àwọn èèyàn ń blame ìyàwó bàbá ẹ̀ àwọn èèyàn ń blame ìyá ẹ̀ àwọn èèyàn ń blame bàbá ẹ̀ bàbá yẹn ló fẹ́ jẹ̀yà jù bàbá yẹn ló fẹ́ jẹ̀yà jù ó pẹ̀lú nǹkan tèmi ti rí tí mo fi ń pòwe fún bàbá yẹn but because some of you that don't watch me on social media you don't understand how I operate on my page mo ma I don't go straight mo máa ń lọ báyìí mo àwọn tó máa ń tẹ̀lé mi ló ti mọ̀ mí tí n bá ń sọ̀rọ̀ àwọn tó máa àwọn followers mi ó ti máa ń yé wọn bọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ new followers ọ̀tẹ̀kọ̀ wá wò mí kò kí ń yé yín bàbá yẹn ni mò ń protect jù àti ọmọ òkókó yẹn àti ìyàwó àwọn mẹ́ta yẹn bọ́ ọmọ òkókó yẹn gangan ni priority mi mo wá sọ fún bàbá pé bàbá ṣe fẹ́ kí n wá analyse bẹ́ ṣe ń wò bọ́ kò yé àwọn èèyàn bó ti yé àwọn tó ń tẹ̀lé mi. nígbà tí ọ̀rọ̀ ọkọ mi ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n sọ fún yín bọ́n ṣe operate pẹ̀lẹ́ mi They actually wanted to kill me and blame it on my husband. Their target was my life. Immediately bí mo ṣe marry. Wọ́n lọ consult obìnrin kan tí òun àtọkọ mi tí wọ́n ti jọ Morari. rí. Wọ́n lọ gbé ẹni yẹn. Wọ́n ra phone fún wọn fún lówó. Wọ́n ní kó máa pe ọkọ mi. Mo play audio yẹn fún yín bí lady yẹn ṣe máa ń mute ọkọ mi tọkọ mi máa ma sọ̀rọ̀ lọ tọkọ mi máa ma sọ̀rọ̀ lọ without break. ṣe rántí ọkọ mi máa ma sọ̀rọ̀ lọ wọ́n lọ ra fóònù fọmọ yẹn àwọn tó pa ọmọ yẹn wọn ò jìnnà àwọn tó pa Mohbad ò jìnnà it takes ẹni tó smart láti mọ géèmù wọn wọ́n lọ ra fóònù fọmọ yẹn ìyẹn tó mọ ọkọ mi yẹn of course ó lọ́mọ lọ́wọ́ ó òun àtọkọmídẹ tíjọ ní issue ta ló lọ́mọ wọ́n léèyàn kan ló lọ́mọ lady yẹn máa ń sọ fún ọkọ mi wípé kó jẹ́ ká kó jẹ́ ká fìyẹn lẹ̀ so many tricks èmi mọ̀ but àwọn tó ń wò wá ò mọ̀ bọ̀ èmi dákẹ́ mo fẹ́ káṣírí tú now wọ́n wá sọ wípé ọkọ mi ó wá gbá mi ni pé jígolo lọ́kọ mi wọ́n dake wọ́n kó gbogbo àwọn díò yẹn jọ bí mo ṣe wà nínú oyún ọjọ́ tán àti kí n tó kù few months torí ọkọ mi lọ sọ fún èèyàn kan èèyàn yẹn lọ sọ fún wọn so àwọn pípù yen ń ka oṣù ọkọ mi tiẹ̀ lọ sọ fún èèyàn kọ́kọ́ nígbà tí blackmailer yẹn ń pe ọkọ mi ọkọ mi sọ fún blackmailer yẹn wípé o ò lè dárin wa rú Lizzy ti lóyún fún mi pọ̀ wọ́n kọ̀ ti gbogbo gbogbo bẹ̀ yẹn wọ́n cut gbogbo bẹ̀ yẹn wọ́n cut wọ́n ṣá wọ́n cut gbogbo bẹ̀ yẹn wọ́n cut ẹ̀ but Lizzy ti lóyún fún mi wọ́n bẹ̀rẹ̀ sí ni calculate calculate calculate gbogbo old audios wọ́n máa jẹ ìgbà tí mo bímọ wọ́n gbé audio yẹn wá wọ́n wá sásábẹ́ wípé àwọn ń gbèjà 2019 ẹ̀yin èèyàn a lot of people ló ti bá mi jà lórí social media yìí ẹni tó bá jẹ́ aláburú olórí burúkú ẹ̀dá tó fẹ́ pa èèyàn ló máa sọ wípé ó fẹ́ gbèjà twenty nineteen or twenty sixteen tí ẹni yìí ò sọ̀rọ̀ ju ẹ̀kan àbẹ́ẹ̀mejì lọ ẹ̀dẹ̀gbẹ̀sán títí títí tí non-stop ẹ̀dẹ̀gbẹ̀sán títí títí títí non that is how they operate that is how they operate now bí mo ṣe bímọ wọ́n wá gbé ọ́díò yẹn wá wọ́n wá méjì ọ́díò bíi ká ní wípé tuntun ni ọ́díò yẹn ẹ ti understand tẹ bá wo àwọn fídíò tí àwọn pípù yìí ń post létà lábẹ̀rẹ̀ sí ní rí wípé àwọn old audio wà ń bẹ̀ the same concept ibẹ̀ lèmi ti ń wò ó pé ah ọlọ́mọ àyẹ̀kẹ́yàn lọ dárúkọ èèyàn dáràn o nígbà tèmi wá ṣe findings mi lọ wọ́n jẹ́ kí mọ̀ pé àwọn tó lọ́wọ́ nínú kú ọmọ yẹn i mean spiritually wọ́n pọ̀ ngbà tèmi tèmi tèmi béèrè lọ́wọ́ spirit ara mi tí mo béèrè àwọn visions tèmi rí ó yàtọ̀ sí ohun tí ẹlòmíín rí mo wá ṣe show mo wá ní pé yàtọ̀ sáwọn méjì tẹ́ ń wá yẹn yàtọ̀ sáwọn méjì tẹ́ ń wá yẹn àwọn aṣièrè méjì tẹ́ ń wá yẹn ẹ jẹ́ ká look deeper mo wá bẹ̀rẹ̀ sí ní rí oríṣiríṣi nǹkan mo bẹ̀rẹ̀ sí ní rí orí mo bẹ̀rẹ̀ sí ní rí similarities tẹ bá rántí wípé ẹnu ìṣó jáde síta ó ní Mr Lawal ó bá òun ta ilẹ̀ tí bàbá òun fún òun Mr Lawal pé òun ó ní ilé Lizzy lòun ń lọ yìí òun fẹ́ lọ gbá Lizzy ẹ̀yin èèyàn láàrin ẹ̀yìn àtọlọ́hun ẹ̀dá tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ pẹ̀lú nǹkan tí ẹnu ìṣó ṣe yẹn ẹni tó bímọ yẹn ṣó máa survive ẹ̀ between you and I gbogbo gbogbo interview tẹnu ṣe mọ̀ pé ẹnu show and Mr. Lawal can have issues one they can have issues of course but gbogbo interview ti ẹnu show grant yẹn can a can a nursing mother survive it I'm putting it to you as a mother ẹ má gbàgbé pé kò pé seventy two hours tí mo bímọ and she collected money ó dẹ̀ deny at ṣe mọ̀ àwọn audio Mr. Lawal tó ti record nígbà tí màá yẹn broke wọ́n wá gbé wá as new audio nígbà tí mo bímọ tán. orí péjì tó ti lọ sunkún pé bí ń pa òun ó dẹ̀ jẹ́wọ́ níbẹ̀ meanwhile ó ní bó ṣe máa operate wọ́n gba voice lẹ́nu wọ wọ́n fún victim wọ́n gba voice lẹ́nu victim wọ́n fún eléyìí wọ́n ní ìwọ sọ báyìí wọ́n máa ti rò wípé victim ò lè sọ̀rọ̀ táyé máa fi tán tẹ bá nígbà tí mo ṣe bímọ yẹn tí mo bá blogger yẹn sọ̀rọ̀ inú ọ̀rọ̀ tí mo bá sọ mo wá sunkún mo dẹ̀ ń gbọ́ ẹkún yẹn lọ́dọ̀ àwọn ará Facebook ọmọ tó ní pọ́n lé òun kiri yẹn they might be the one tí wọ́n lé ọmọ yẹn. ó ti yín they might be the one because ọ̀gá ọmọ yẹn pẹ̀lú àṣìírè kejì tọ́jọ wà papọ̀ ìyẹn tó sanra pupa yẹn òun àti ọkọ ṣẹpẹtẹrì wọ́n jọ ń gbé Dubai ni Deal lè pa wọ́n pọ̀ one àwọn nǹkan tèmi rò one deal lè pa wọ́n pọ̀ one number two ó lè jẹ́ strategy láti fọ́ Yorùbá music world ó ti yẹ yín nǹkan tí mi sọ but ẹ wo ṣẹpẹtẹrì ṣẹpẹtẹrì ti wà yìí two drugs tipẹ́tipẹ́ tó ń bá wọn ta drugs but káyé má bàa mọ̀ pé ta drugs ó nídìí èèyàn kan tẹ gbọ́dọ̀ fojú sí lára pé ó ń drugs ó wá blame on me the same concept ni cancer board play client ẹ wà nílé babalawo ó fẹ́ babaláwo ó dẹ̀ sọ fún wa wípé pe Anjorin ló ń fi oògùn ta cream ó ní pé client ẹ ní egbò àdá jiná lẹ́sẹ̀ ó dẹ̀ sọ fún wa wípé ọ̀tá Lizzy ló ní egbò àdáàjìnà lẹ́sẹ̀ client ẹ̀ ní òbí mọ́rí ó dẹ̀ sọ fún wa pé mo wá ń wo gbogbo concept yẹn ṣe mọ̀ pé for very long time Lizzie Anjorin ṣe mọ̀ pé mo ti lọ sí ọgbà NDLA fúnra mi fúnra mi ni mo lọ sí ọgbà NDLA ta ló kọ́kọ́ instigate story yẹn wọ́n flag wa bàjẹ́bàjẹ́ ṣó check ẹ̀ ó wà on dá padà mí náà ẹni pọ́n flag wa gan. They are flagging us like Who are they flagging us? Kílódé yín flag wa kílódé. Sims pọ́n ti gbé wálẹ̀ wọ́n ti gbé ṣó yẹn wálẹ̀. àríkẹ́ kò dá o tẹ bá ń rí mi ẹ jẹ́ kí n mọ̀ yín tèmi tẹ bá rí mi ẹ jẹ́ kí n mọ̀ you're still seeing me let me know. àríkẹ́ kò dá o ṣé ẹ ṣì rí mi tẹ bá rí mi ẹ jẹ́ kí n mọ̀ yín tèmi. ó yẹ bá mi rìṣẹ́ ẹ rìṣẹ́ ẹ rìṣẹ́ ẹ. tẹ bá rí mi ẹ jẹ́ ẹ má wọrí máa lọ ó ti stable wọ́n rí lè flag. kàstí sí mi lẹ́mí nù. mi ò rí kọ́mẹ́ǹtì kan ẹ jẹ́ kí n rí love and like ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ rí love and like ṣé ká máa lọ ni. ṣé ẹ ṣì rí mi. ṣé ká máa lọ ni. Oh. ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn náà. ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn. ṣẹ̀ṣẹ̀ rí mi guys èmi rí yín wọ́n flag wa. If you can see me on Facebook, let me see your hand. Jẹ̀rọ̀ wẹ̀ lókè o. Jẹ̀rọ̀ wẹ̀ lókè. Ẹ jẹ́ rí yín ẹ jẹ́ ń rọ́wọ́ yín if you can still see me if you are seeing me guys. Shaking court, n cut kí n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ abẹ́ ẹ̀ rí mi. ṣẹ̀ṣẹ̀ rí mi guys èmi rí yín wọ́n flag wa. <laughs> Eh. you can see me on Facebook. now ẹ jẹ́ rí love and like yín now tẹ bá rántí bí wọ́n ṣe operate nígbà yẹn mo ń rí the same concept nísìnyí wọ́n dẹ̀ ni tó ń polóko lẹ́kún làparò èèyàn kan fi ń ṣẹ̀rìnrín all we want is justice for Mohbad justice for Mohbad is justice for all ó dùn mí tí mi ò ní access sí ẹ̀yin tẹ̀ ń wò mí mọ́ torí mi ò mọ̀ Instagram Facebook maybe I should go and come back maybe torí mi ò rí yín mọ́ bóyá ẹ̀yin dẹ̀ ṣì wá ń rí mi mi ò mọ̀.